olúwa jọba ọlá ńlá ni olúwa wọ̀ ní aṣọ agbára ni olúwa wọ̀ ní aṣọ ó fi di ara rẹ̀ ní àmùrè ó fi ìdí ayé ìsọlẹ̀ tí kò fi lè yí láti ìgbà àtijọ́ ni a ti fi ìdí ìtẹ́ rẹ̀ sọlẹ̀ àti ayérayé ìwọ ìsàn omi gbé ríru wọn sókè ìsàn omi gbé ríru wọn sókè olúwa ni ológo ó ní ògo ariwo omi púpọ̀ lọ ju ríru omi ńlá àní ju ríru agbára omi òkun lọ òtítọ́ ni ẹ̀rí rẹ ìwà mímọ́ yẹ ilé rẹ láì àti láíláí àmín eléyìí ni mo fi wọlé ni mo fi balẹ̀ gùdẹ̀ sórí àkọ́tún ètò yín ètò wa ògo ìgbàlà ògo ìgbàlà ẹ máa wò wípé áá ah, ah, orí ìdúró la tún ti rí Ṣògorẹ́níkejì lónìí mo wá tokuntokun mo wá tagbára tagbára ni Ṣògorẹ́níkejì yín náà lélẹ́yìí ọmọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun mo tún ti dé lónìí sórí àkọ́tún ètò yín ètò wa ògo ìgbàlà níbi tí a ti máa ń mú àwọn ìránṣẹ́ ọlọ́run ọlọ́kan òjọ̀kan wá tó ń ti àwọn olórin ẹ̀mí ṣùgbọ́n tòní yóò yàtọ̀ níwọ̀nba nítorí wípé àwọn ènìyàn ti ń pè mí lọ́lọ́kan òjọ̀kan wípé ṣògo rẹ̀ ní kéjì má má gbàgbé ohun tí a jọ ní láti jọ sọ láti ìbẹ̀rẹ̀ ètò yìí wá wípé àwọn olórin kan wà àwọn orin kan wà tí a ti ń gbàgbé kí n mú wọn padà wá sí ìrántí kí n sì tò wọn ní ṣíṣẹ̀ ń ẹ sì mọ̀ pé tá a bá dénú church ó ti ní bí a ṣe máa ń ṣe àmọ́ àkọ́kọ́ ṣe worship lẹ́yìn ìgbà yẹn la máa bọ́ sí praises àtúwá ṣe é ṣe ká tó padà sínú worship yẹn ìgbà yẹn náà ni ìránṣẹ́ ọlọ́run yóò tó gba iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà láàtò láàárọ̀ yìí ṣùgbọ́n kó tó di wípé mo fi àwọn orin tí mo kó wá tó jẹ́ àjá àbalẹ̀ tí wọ́n bá sọ wípé orin dùn ó dẹ̀ ní àwọn messages tó ní ìtumọ̀ nínú àwọn orin eléyìí tí mo kó wá láàárọ̀ yìí fún wa láti jẹ̀gbádùn ẹ̀ náà ni ẹ má jẹ́ ká gbàgbé wípé ọ̀rọ̀ ọlọ́run sọ wípé ó ní ọlọ́run fúnra rẹ̀ inú ìyìn òun ni ó ń gbé ó ní ẹ yìn ẹ fi ohùn olókùn mẹ́wàá ó ní ẹ fi yìn ẹ̀mí gbọ́dọ̀ máa gbé àwọn ìránṣẹ́ ọlọ́run wá ká máa gbàdúà ká máa gbàdúà láì jẹ́ wípé àyìn ọlọ́run yíyìn yẹn gan ni mo gbé wá láàárọ̀ yìí ẹ wo ẹ gbádùn jésù dáadáa lórí ètò tòní torí màmá wọlé màá máa jáde ni màá máa wọlé tí màá ti fi hàn wá tán màá wọlé màá jáde àjọ yànnàná lórí ẹ̀ bí n tẹ́yìn náà bá rí sí nínú ilé ẹ lè padà kàn sí mi lẹ́yìn ìgbà tí ètò yìí bá parí ẹ gbádùn Jésù dáadáa orí ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ láàárọ̀ yìí òun náà ni kájọ bẹ̀rẹ̀ sí níjọ yin Ọlọ́run ẹ́ àjọ wò ó pé Ọlọ́run ìbà rẹ tó bá ń gbọ́ Ọlọ́run tí a kò lè dá dúró èmi náà ṣèbà níwájú Ọlọ́run yẹn láti ọ̀dọ̀ evangelist and lady evangelist Fẹ́mi àti Fúnmi Ìbídàpọ̀ akọ̀ǹkọ̀rin ẹni church ni ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ àwọn tó kọ ẹ rojú wọn ọkọ àtìyàwó ó ní àwọn tí wọ́n kọrin yẹn nígbà tá a bá lọ tá a bá padà dé a máa wọnú worship yẹn lẹ́yọ kọ̀ọ̀kan ni ó yá láti ilé agbára ẹ̀rọ òlù ẹ̀. tóyè ètò wa Ògo Ìgbàlà ó ní ó ń tẹ̀síwájú yìí mo sọ fún wa lẹ́ẹ̀kan wípé màá máa yànnàná àwọn orin fún wa mo rò pé ti rí àwọn ọkọ àtìyàwó tí wọ́n kọrin yẹn inú worship náà ni mo sì wà màá wá kó méjì pọ̀ nísìn nítorí àkókò ta ni ẹnì kejì tí mo fẹ́ sọ nípa ẹ̀ òun náà ni evangelist Dr. Lanre Tẹríba tó bá gbọ́ ìbà rẹ̀ ọba tí gbogbo àgbáyé ń bọ̀ ń bára eh, ìbà rẹ̀ àṣògo rẹ̀ ní kejì tó fẹ́ jẹ́ pé mo lọ mú rí kọ́ ni ah, oh, ọ̀run máa sàn ẹlẹ́ẹ̀kejì tẹ́ bá fi sínú ẹ̀ tá a jọ máa wò nísìnyí tí mo fi máa parí abala worship yẹn ká tó bọ́ sínú àlùjọ díẹ̀ díẹ̀ kan òun náà ni mo mọ ohun ojú mi ti rí mo mọ ohun etí mi ti gbọ́ wọ́n ti pè mí lólóṣìírí ah, wọ́n ti pè mí lómùgọ̀rí ṣùgbọ́n lọ́gán tó dé o olùgbàlà láàyè mi lórúkọ Jésù ayé ẹnìkọ̀ọ̀kan wa yóò ní ètò ayé ẹnìkọ̀ọ̀kan wa yóò ní ìtumọ̀ nígbà tí nǹkan bá bẹ̀rẹ̀ sí ní dàrú fẹ́ dà á nígbà tí gbogbo nǹkan ò bá dùn nígbà tí àwọn ènìyàn bá ń wò wípé ó ti tán bíbélì wípé ó ní nígbà náà ni ọlọ́run yóò gbé ọ̀págun dìde mo wí tó bá rí àmì ńlá ṣe láàárọ̀ yìí tá a bá rí gbogbo ohun tí àwọn ènìyàn ti ro àròpin rẹ̀ nínú ayé rẹ̀ wípé ò lè ṣe fún ìṣerere lórúkọ jésù ọlọ́run á ṣe ní ìrọ̀rùn ó yẹ jẹ́ ká lọ sí ilé agbára ká lọ wo lady evangelist Tèmítọ́pẹ́ Alábí lọ́gán tí ó dé àti ìbà láti ọ̀dọ̀ evangelist Dr. Lanre Tẹríba nígbà tá a bá lọ tá a bá padà dé inú ijó la fẹ́ wọ̀ ó yá ẹ jẹ́ ká yin Ọlọ́run.